abalawola tí ó bẹ fún fàákù iwájú alọ́ pẹ̀lú alára ní orí ìpé òjíṣẹ́ ọlọ́run sọ pé ẹbí àwọn àlàfo àárín sáfù yìí ẹ má ìjẹ́ kí ó fẹ̀ àtàrí rẹ̀ ìṣẹ̀dá náà alọ́ pẹ̀lú alára ní orí ìpé òjíṣẹ́ ọlọ́run sọ aláàtara pàṣẹ pé ẹkú pákó àkọ́kọ́ lẹ́yìn náà ni èyí tí ó tẹ̀lé kí àlàfo bá wà kí àlàfo má bá wà bá kú sábọ̀ yìí ni kí ó jẹ́ ájọ́ ká gbà nígbà sí tí ó jẹ fún sáfíwájú ájọ́ ọ̀dá alẹ́ olóòrùn pé òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ sọ pé ẹkún sáfù àkọ́kọ́

ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó jí èmi àti ẹ̀yin sí ayé láàárọ̀ yìí ọba kí ó inú ìdààmú inú wàhálà òtún wá ṣàánú wa kí súbí láàárọ̀ ìnírọ̀rùn àbẹ́lẹ́wọ̀n bá lè kí ọlá aláìní mọ́ kí wọn máa kọlọ́mọ́ fi ṣàdámù fún wa ọ̀ hadithi anas radiyallahu anhu nínú ríyádì sọ́ọ̀lì nínú ríyádì sọ́ọ̀lì ìdílé 1096 ẹgbẹ̀rún kan àti àádọ́rùn-ún tún lé mẹ́fà òun ló sọ wípé anna rasulullahi anna rasulallahi sallallahu alaihi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba tí kí àtọ́lá ọlọ́run bẹ́ fún sọ báyìí pé àti mú sọ́fà àti mú sọ́fà ẹ pé sáà fún èyí tó wà níwájú ثم الذي يليه لين تتتلي فما كان من نقص èyí tí ó bá wá ń jẹ́ èyí tó ní àjùjẹkù tàbí èyí tí ó dínkù tí ò ní pé tí ò ní kún fálì ìyàkùn fi sọ́fìlìmù akhir kó yà wà ní sọ́áfù èyí tó kàn ọ̀wọ́ Abu Dawud isnadin hasani Abu Dawud ló gbà wá ṣókí àdísì ni pé lẹ́bí nǹkan tá àti náà sọ tẹ́lẹ̀ tí wọ́n bá ti ṣètọ́ mọ̀ láti kí ìrìn sáfù wájú lákọ̀ọ́kọ́ tó ẹnìkan tó ní lọ sí sáfù ẹlẹ́ẹ̀kejì àbí ìkẹta àbí kẹrin àbí karùn-ún àbí kó lọ dúró lẹ́yìn iwájú ni tí iwájú yẹn bá ti kún níbi mọ́ṣáláṣí ṣe gùn á tún tó tí èèyàn bá tún ti kún àtò ẹlẹ́kẹta tó bá tún lọ bẹ́ẹ̀ ànábì wá ní fàmàkánà ní nọ́ọ̀sì ní nọ́ọ̀sì kìí ṣe tí àlàfo bá máa wà àlàfo kọ́ yìí hmm? tó tún sí ní nọ́ọ̀sì èyí tí ò ní pé sáfù tí ò ní pé yẹn gbé gbàtà sáfù yẹn kò pé kò kún bóyá torí pé ilẹ̀ èrò sí mọ́ láti kún sáfù yẹn èyí tí ò bá ní pé yẹn ẹ̀yìn ni kó jẹ́ sáàbù tó kàn kó mọ́ wà láàrin ó sì mọ́ ìjẹ̀bà lákọ̀ọ́kọ́ eléyìí lè ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí nítorí pé àkọ́kọ́ ọ̀nà tó lè fi ṣẹlẹ̀ ni pé ààyè kan wà pa sílẹ̀ fún ẹnìkan wọ́n ní ààyè bàbá báyìí ni o kò tí ì dé bóyá olóyè ni bàbá yẹn bàbá àfa àkànni wọ́n ní kò tí ì dé o kò ní fẹ́ ní ó ti sáyé pàápàá ọmọ ń sábà jẹ́ nǹkan gbòógì tó gírí wà ní àgbàlagbà ni wọ́n yẹ yọbẹ̀ yẹn lẹ̀ fún bàbá yẹn èyí wọn bá mú tí wọ́n bá ti lè fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rù fẹ́ sì kọ́ wọn báyìí gbogbo sáfù yẹn gbọ́dọ̀ pè mí láti bẹ̀rẹ̀ lókun nínú tó tún lè fà á ẹlẹ́ẹ̀kejì tó tún lè fà á ó ní bóyá àlò alẹ́ nìkan já ìyẹn nígbà tá a bá ti ń kírun lọ òun wá jáde lọ sí àlọ́ àlá rẹ̀ ààyè tó ti jáde yẹn káàkiri lálàfo yẹn ẹlòmíì ó di ṣùgbọ́n láàdé fi títò ti bẹ̀rẹ̀ ni wọ́n ń sọ àti mo sọ pà ẹ pé sáfù yẹn jẹ́ kó kún fàmọ̀kánà mi nà sí èyí ò ní kún yóò ètò kan ní mọ́ṣáláṣí bóyá mọ́ṣá èrò tí ìkún bẹ̀yìn gbọ́dọ̀ pé ṣùgbọ́n àwọn nǹkan tó lè fà á tí sáfù wọn kò ní mọ́ ṣàlàyé bóyá nígbà tẹ́nìkan bá sọ ẹlòmí ó bọ́ sáàyè àyè ibi tó ń tọ́ ti kúrò ní ẹni tó bọ́ sáàyè látẹ̀yìn ẹlòmí ó tún bọ́ sáàyè láti ẹ̀yìn ẹlòmí ó tún bọ́ sí ẹ̀yìn tí gbogbo ó fi túnṣe ibi tí ó tún fi dí padà yóò tún fi dí padà nínú tó lè fà náà ni àìnímọ̀ nípa sáfù àwọn ẹlòmí ó kàn tó ẹni àwọn ẹ bá rántí mọ́ṣáláṣí mi wà tí mo sọ rí tẹ súnmọ́ bàbá mi wọ́n tẹ̀ mọ́lẹ̀ tó bá ara fẹ̀gbẹ́ kan wọn yóò máa sún tó bá lọ fẹ́fẹ̀gbẹ́ kan yóò tún máa sún tí ẹ bá yóò kàn tẹ̀yàn lè fẹ́ ní ìṣọmọ yìí àmọ́ tó fi fẹ́sẹ̀ pé yóò ti sin yóò káwà lẹ́sẹ̀ rẹ̀ báyìí ẹ̀jọ̀gbọ́n yìí wọn rántí ńgbà kan tí mo sọ àlàyé bì kan pé ká máa fọ ẹgbẹ́ tẹ̀gbẹ́ torí pé ànábì sọ pé àlẹ́kọ́dámù lè kọ́dámé wàlẹ́kàtìfù lè kàtìfì kí gìgísẹ̀ tó kan gìgísẹ̀ kéjìká kéjìká bàbá kan ní ṣe ọmọ tẹ́lì yẹn ti fi sí ẹsẹ̀ ọmọ orú kan tó ti ṣe sẹ́sẹ̀ tó fẹ́ tó fẹsẹ̀ kan tó mú wá lẹ́rìí jẹ nìyẹn òṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò wọlé o kọ́lọ̀n kó ń ṣàánú wa torí náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń ti sáfù àwọn míì wá ń bẹ ẹ bá ti sọ ń jọ sí náà àwọn ìfẹ́ dúró wájú ti wọn kò ní ìmáàmù náà wá rú nínú ìdí tó fi mú báàbù wá yẹn kó lè mú kálẹ̀ mọ́ láti ń bẹ̀ ń bẹ̀ ó ṣeéṣe kí wọ́n ti kà gbàtí ọlọ́run sọ́nù kùrán tí wà lákọ́dí àlìmínà lè mú sákòdì ní ìnà mínkún wà lákọ́dí àlìmínà lè fà ìdí a ti mọ àwọn tí wọ́n máa ń lọ wájú mú yí a sì mọ àwọn tí wọ́n máa ń kàn sí sẹ́yìn àbúlá ìfún àbáàsì ń sọ wípé nígbà yí ànábì sọ̀rọ̀ lọ́hùn àríwá gẹ́gẹ́ bí àdìsí ta ṣàlàyé nígbà kan náà bí ìkòtí ìpẹ́ náà pé ànábì sọ̀rọ̀ mọ́ àríwá àríwá kan sọ pé kí àwọn obìnrin ní mọ́ṣáláṣí kí wọ́n máa pẹ́ díẹ̀ kí wọ́n tó gbé orí wọn sókè láti forí balẹ̀ kẹjẹ káwọn ọkùnrin kọ gbórí sókè ṣe ń pa sọ pé aṣọ òkò ń gbà náà báyìí láti máa rán aṣọ bíi bùbá ṣòkòtò ṣọ́rọ̀ agbádá oríṣiríṣi kò tí ìwọ́pọ̀ àwọn aláìnípọ̀ ń gbà yẹn wọ́n máa ń daṣọ́ bora ní ìgbà náà gan-an mọ́ ilé náà lẹ́yìn ìgbà ń pẹ̀lú àlàyé tá a gbọ́ lẹ́nu àwọn bàbá bàbá pé aṣọ òpó báyìí so wọ́n ti sọ pé tẹ́lómi bá ń bọ̀ láti ilẹ̀ òkèèrè aṣọ tó wọ̀ yẹn yóò bọ̀ síbi àti àbáwọlé ìlú àdúgbò ya ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan yóò bọ̀ aṣọ síbẹ̀ yóò àwọ aṣọ mi torí pé tó fẹ́ wọ̀ wáyé nínú ìlú yẹn kan ọba gan bẹ̀rẹ̀ ní mọ́fẹ̀ẹ́ ni òwúgbà yìí ẹwà aṣọ yìí ẹwà aṣọ yìí ẹwà aṣọ yìí àwọn àjẹ́ ọ̀bà gbùgbù sí a awo aṣọ tí èyí ṣaṣọ gidi ní àkísà ti ya àbẹ́ẹ̀bí ti gbó táwọn èèyàn ti ní èrò ẹ̀rù bẹ́ẹ̀ náà lórí ńgbà kan lọ sọ pé àjẹmọ́ pààyàn jẹ gan nínú tó ń fà á ni pé nígbà tí odidi ìlú ìwọ nìkan ló ní mọ́tò odidi àdúgbò ìwọ nìkan ló ní mọ́tò àwọn olódidi kan káà méjì péré ló wà ṣùgbọ́n kò sí ìdíbẹ́ ni ẹ fi ṣe kìí tààrẹ tó sọ fún fẹ́ sàṣẹ ọjọ́ pé ó ṣe jẹ́ ìwọ nìkan àmọ́ ilé iṣẹ́ ẹ̀gan káàmẹ́jọ ti wà mẹ́ kò tó gùn yẹn kò jẹ́ àtúntún bàbàrà tí ó fẹ́ sàṣẹ ọjọ́ ní nǹkan mí ní oṣù náà rú bóyá ọgbẹ́ ẹlikópítà wà ní ìsìn ó ṣe ṣe jẹ́ tó máa sọ fún ṣe jẹ́ ìwọ nìkan ló fún ẹlikópítà wà bóyá primary school àdúgbò yìí lò máa pààkì ẹlikópítà rẹ sí lókè gbé ṣọ́pà wọn lè máa ju wúńbẹ̀ yìí tí mo kàn fẹ́ fàyọ̀ ń bẹ náà ni pé àwọn kan nínú wọn àwọn ọkùnrin yẹn wọ́n wà máa lọ sí sáàbù ẹ̀yìn kò sí ìdíjọ́ bí ń lọ sí sáàbù ẹ̀yìn ti pé wọ́n fẹ́ lọ wọn yọjú àwọn obìnrin ńlẹ̀ aláìmọ́ àbáàzì sọ ó ní gbàtọ́lọ̀ lọ pé a ti mọ àwọn tí wọ́n ń ṣáájú yẹn tí wọ́n wà wájú àtàwọn tó wà lẹ́yìn ó ní àwọn ọkùnrin kan máa ń mọ̀ ọ́n mọ̀ lọ dúró sẹ́yìn torí pé wọ́n fẹ́ lọ wo kí ni àwọn obìnrin ó ní tó jápọ̀ omele ní pé ọmọdé lòbí àwọn máa ń sábà tò sí sáfú ẹ̀yìn òun ráwọn àgbàlagbà yẹn àyáwà wá ní wọ́n mọ̀ lọ ẹ̀yìn wọ́n mọ̀ lọ ẹ̀yìn sí sáfú yẹn lè fún kan fi ráyè mọ̀ yọjú àwọn obìnrin ní sáfú ẹ̀yìn ẹ̀fẹ́ àtọ́gbà ìgbésù sí irú dàgbà tó ti wà lónìí partition ní mọ́ọ̀sì lẹ́kẹ̀ àti ẹ̀ráwọn obìnrin gbayawu ni nígbà yà àdúgbò àmọ́ sábà yìí sọ́lọ́ tí wọ́n fẹ́ lọ máa yọjú àwọn obìnrin ní ẹ̀yìn ṣùgbọ́n lóde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jókòó tó ní wọ́n fẹ́ lọ fẹ̀ yìí tì ní ẹ̀yìn yẹn tí wọ́n àgbẹ̀ táwọn bá jókòó sí sáfún táwọn bá jókòó síwájú àbí àárín ó lè mọ́rọ̀ àwọn lọ́rùn láti mọ́ rí ibi fẹ̀yìn tì torí ìyẹn ni wọ́n lọ sí ẹ̀yìn tí àwọn ìlú wa sọ pé àwọn kan ò ní gbòòrùn ò ní yẹ̀lẹ́ tí ó máa lọ sí sáfún ẹ̀yìn títí tọ́lọ́run ó fi sọ wọ́n di èrò ẹ̀yìn ọlọ́run má jẹ́ kí a wà nínú àwọn ẹ̀ kọ́lọ̀n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ èyí wọn ní ní tàmẹ́mì sọ́lá àbánà bí ṣe ń sọ tọ́wù wà àtẹ́dìdì fa iná tàṣíwíyà tàṣífúfì ní tàmẹ́mì sọ́lá lọ́rọ̀ bánà bí máa ń sọ ẹ̀tọ́ sáfù ní kó gún nínú gógún rẹ̀ náà ni kó tún kún torí pé sáàbùgún yẹn ń bẹ nínú kírùn ó pé omi mójútó sáàbù wà ní kíni nínú kírùn ó pé tàbá mójútó sáàbù ó ṣe é ṣe kírùn wà kó mọ́ ṣe kíni kó mọ́ pé ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bóyá ká parí báàbù ìgbọ̀n àdíjì tó tẹ̀lé ànábì ní inna Allaha wa malaikatahu yusalluna ala mayamina sufufi ọlọ́run ọba ó ń ròyìn àwọn tí wọ́n sí ọwọ́ ọ̀tún ní sáàfú àwọn mọ̀lẹ́kà sì ń tọrọ ìkẹ́ fún àwọn tó wà ní apá ọ̀tún sáàfú àdìsí ó lálàáfíà hmm ó lálàáfíà bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ pọ̀ tí àwọn afárọ̀ ikú ìmáàmù náà wá bí iná ìsọ́jú rọ̀ wá àbúdá bìtìmẹ́dì aláṣẹ́rìkì mùsùlùmí wà fún ìrọ́jìnú lọ́lá fún ìkùgbù ti ìbọ̀tí bá bẹ́lú bẹ́ẹ̀ pé tí ààyè bá wà tẹ́ẹ̀ bá fẹ́ kírun sá tẹ́ẹ̀ bá ti fẹ́ tó sá fún wájú kéèyàn rí pé térò bá ti pọ̀ bẹ́yẹn ọ̀tún yẹn kéèyàn rí kóun wà ń bẹ̀ kódà wọn ní ànábì sallallahu alaihi wasallam ẹgbàá tó bá ti kírun tán tó sálámà tó bá kọjú sí jàmá ó máa ń yí díẹ̀ bí àwọn tó wà ní ẹgbẹ́ ọ̀tún yẹn máa ń kọjú síbẹ̀ kò sí ìgbàláyè bá wà fún wa láti wà ní ọ̀tún yẹn náà kí a rí pé àwa ń bẹ̀ àmọ́ eléyìí fa àṣìṣe kan àgbọ́yé àṣìgbọ́ àdéhùn ó fa àṣìṣe kan kí láti ṣe yẹn náà ni pé ní mọ́ṣáláṣí mi tá bá débẹ̀ ẹ̀rí pé láti ibi tí muhammed yẹn làdáni tàbí ẹ̀yìn ìmọ̀ọ̀mù yẹn àwọn èèyàn to tó lọ gbọ́ọ̀rọ̀ wọn tó lọ lápá ọ̀tún kò wá ní sí èèyàn kankan lápá so kò ní balance ìyẹn ní pé kò ní wà ní ìwọ̀ntún ìwọ̀nsì kò ní ṣe dọ́gbadọ́gba so fún àpẹẹrẹ ní ẹ̀yìn imam àwọn èèyàn ogún wọ́n lè wà lọ́wọ́ ọ̀tún kò ní sẹ́nì kankan ibi tó yẹ kó wà ní ààrin sáàfù ló yẹ kó wà kí ní ti ẹ̀gbẹ́ kan làbá àti ṣàlàyé tàbá ti fẹ́ tó sáàfù bá ṣe ń tu ọ̀tún yẹn náà láàmà tó òsì fún àpẹẹrẹ adémọ́ṣáláṣí àwa márùn-ún àbá mẹ́wàá labára wa mọ́ṣáláṣí àwọn mẹ́wẹ̀ẹ́wá yẹn ò ní tò sọ́tún nìkan nígbà tẹ́ pé abọ́ ọ̀tún ò tí ì kún rárá o wọ́n á máa tún ní ọ̀tún òsì ọ̀tún òsì ọ̀tún òsì tó jẹ́ pé gbogbo ìgbà ìmọ̀ọ̀mù yẹn máa wà ní kéde àárín àwọn méjì wọn lọ ń bẹ̀rẹ̀ níbi tí ìkángun sáájú apá ọ̀tún ní mọ́ṣáláṣí fún àwọn tòbọ̀ ìmọ̀ọ̀mù kò ní séèyàn kankan lẹ́yìn rẹ̀ bóyá làdáni tó pèrò nìkan dùn gbogbo àwọn ìyókù lọ bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún fún àwọn tòbọ̀ lọ́wọ́ sí díẹ̀ díẹ̀ ṣe báwa rí pé làdáni lẹ́yìn ìmọ̀ọ̀mù kò ní sí àlàfo wà wá àwọn kò ṣe lọ́bẹ̀rẹ̀ ẹ̀sà fúlọ́tù tẹ́rò bá wá pọ̀ mú sí kírùn wọn ni kò sí ìtìsọ́ọ̀lù sùfúfù kò sí ìtìsọ́ọ̀lù sùfúfù ń bẹ̀rẹ̀ ìtìsọ́ọ̀lù yàtọ̀ sí ẹ̀ kò sí torí pé ó yẹ kí wọ́n fara kan àwọn kan fẹ̀jẹ̀ tẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ògbéwà ọlọ́pọ̀ fún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ náà àdísì ẹlẹ́ẹ̀kẹ́ tó tó tẹ̀lé وعن براء رضي الله عنه صحابي كان البراء ني كنا إذا صلينا خلف رسول الله صلى الله عليه وآله وسلم أحببنا أن نكون عن يمينه أو o nígbàtí a bá ń kírun lẹ́yìn ànábì a máa ń fẹ́ tàbí ó máa ń wù wá a máa ń nífẹ̀ẹ́ ká ní ọwọ́ ọ̀tún ànábì yàkùbálù ààrẹ ìrìnàbí wàjí ọ̀rọ̀ tí mò ń sọ ni ànábì ó dojú kọ wá yẹn pé tánàbí bá ti sálámà kan tó yíjú torí pé ló súnà ní pé tí máa bá kírun tó sálámà kan lẹ́yìn tó bá ti ka àtàrù tánàbí máa ń kà lẹ́yìn sálámà yẹn torí pé ànábì máa ń ṣe sùúrù díẹ̀ kí lè pé ẹsẹ̀kẹsẹ̀ tó wá sálámà ló máa àtàrù ẹ̀yìn bí aláwọ̀ àìní àlàdékìríkà wà ṣíkìríkà wà ó ìbádà títà mẹ́ta yẹn àbí Allahumma la mania lima àpẹ́ta ìwàlà mọ́sí àlìmọ́ ìmọ̀nà àtàwàlà yá ń fọ́gbọ̀n jẹ́ tì ní ìpẹ̀lẹ̀ tó bá tàbí yóò ayé jù sí jẹ̀mọ́ ṣùgbọ́n àwọn tó wà ní ẹgbẹ́ ọ̀tún rẹ̀ yẹn yóò rá kọjú sí wọn gẹ́gẹ́ bí albàrọ̀ ṣe ń sọ ní pé yóò kọjú sí wa fàfàmí ìtukú yakun mo wá gbọ́ bí ànábì ń sọ wípé sallallahu alaihi wasallam rabbi qini adabaka yawma tab'ath aw tajma' ibadaka rawahu muslim ó lọ wọn agbọ́njọ́ náà tánàbí sọ pé olúwa ní ṣọ́ mi níbi ìyà rẹ ní ọjọ́ ìgbéǹde tàbí ọjọ́ tó kù jọ àwọn ẹrúsìn rẹ̀ ṣọ́ mi pé dáàbòbò mi níbi ìyà rẹ ní ọjọ́ tí wàá gbé nìdí tàbí ọjọ́ tí wàá kójọ àwọn ẹrúsìn rẹ yẹni bí bàrá bùnú àásì àlèbàrá bùnú àásì àgbàrá bùnú àásì ọmọ àásì bùnú sọ̀rọ̀ yìí tó ó fi hàn pé nínú sáfù náà ta lè ṣojú kòkòrò ọ̀tún yẹn àdíṣe tó kàn nínú báàbù yìí ni hadith yẹn sọ pé anabi rẹ́ra tààrọ̀ bí allahu ta'ala ani kọ́l kọ́lá rasulullah sallallahu alaihi wa sallam wasattu al-imama wasattu al-khalal ẹ̀rí anábi ni no wa suddu li khalal suddu ló máa jẹ́ sábdá ya suddu sudda sudda kéèyàn ó kéèyàn dín nǹkan déèyàn pa nǹkan dé sádá ẹ̀yà sódù sódà hmm. ànábì ní sallallahu alaihi wa alihi ọ̀sán àbúrò ìdá sọ pé ó ní wátàtù lè ìmáàmù ọ̀rọ̀ tí mọ̀ ń sọ lẹ́ẹ̀kan nìyẹn ẹ máa fi ìmáàmù sáàrin ní sáàfù yín ẹ má jẹ́ kó ṣe pé ìmáàmù wà ní ìkangun ọ̀tún tàbí ìkangun òsì wọ́sàtú àlè ìmáàmà ẹ jẹ́ kí ìmáàmù máa wà ní àárín yìí àárín gangan kò ní jẹ́ ọ̀tún kò ní yìí make the imam to be at the center of your roles not that the imam should be at the extreme line or at the extreme left rather the imam should be at the center of the roles in your salah like this does occur in some mosques You see people trying to form their roles towards the right, leaving the left, making the imam not to be at the center. Or some people stand, starting to form their roles from the extreme right, where the soft ends, and they try to form it towards the left. You will not even find anybody behind the imam because of the misunderstanding of the hadith that the messenger of Allah said inna Allaha wa malaikatahu yusalluna 'ala man ya'minu as-sufuf. Allah and his messengers, angels, do pray for those who are on the right side of the sufuf. So the hadith has some issue. So bẹ́ẹ̀ yóò fi rí inú torí ọ̀gá wa tí ò gbọ́ Yorùbá ìlú jẹ́ kí n sọ yẹn. Ọlọ́run fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. Wà súdùlẹ̀ kọ́là. Súdùlẹ̀ kọ́là àwọn àlàfo àlẹ́kọ́là tó wà níbi sáfù ẹṣẹ́ kí ni ẹ̀dì ẹ̀dì ẹ̀rìkọ́ ìmọ̀ náà máa ń sọ ní central mosque níkà rẹ̀ ẹ̀ṣùn ìmọ̀ àwọn àmọ́ sọ tó bá jí jímọ̀ fẹ́ tó bá lọ bẹ̀ kí ni ó máa ń sọ pé sódà lẹ́kọ́là tàbí gbàgbé sódà lẹ́kọ́là àwọn èèyàn mọ̀túnmọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀dì àwọn àlàfo ẹ̀dì àwọn àlàfo ìyẹn ni àdíìsì tó kẹ́ ń bẹ̀ ó ń lọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan tó tẹ́nìkan bá só tó jáde kí ló ṣẹlẹ̀ sí ibi tó ti jáde yẹn ó ti di àlàbò kí lànàbì ní ká ṣe súsù káàdì káàdì ọlọ́run alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ ìjẹ́ bèèrè kankan wà lórí ọ̀rọ̀ sáfù ìká tó kù mẹ́ náà tí ò bá sí abẹ́lọ́ọ̀bà nìkẹ́ lákún fún alágbọ̀yọ́ rẹ̀ o àwọn ìran wa táǹtí ọlọ́run dàbí aláyà ọlọ́run tó gbá o wọ́n ní àwọn Yorùbá ní wọn ọ̀fẹ́ ó sàgbà gbogbo wọn wọn ọ̀fẹ́ ó ṣàgbà mogun ọ èèyàn bá kírun ọlọ́run bá lóhun ògbá kò sẹ́ni tó lè mú ọlọ́run ògbà fàálù lè má yìí ìlú ẹ̀yà fàálù mẹ́yà sáàmì àṣẹ tó wù ní òṣè láyé fàálù àmà ẹ̀yà fàálù bá tọ́lọ́run bá ṣe kò sẹ́ni tó lè kúrì rẹ̀ kò sẹ́ni tó lè bí o wàhún yìí fàálù náà lọ́lọ́run ó bí o abẹ ọlọ́run alágbára ní o olùkápá ní o alìjàbáàrù ní ajẹ́ ní má ní o orí tó bá fẹ́ tó ṣẹlẹ̀ dápò ìrún wa mọ́tàlú aláyà mọ́tà aláìgbà wọn wá ò mọ́tà aláìgbà wẹ wá ò mọ́tà aláìgbà wọn ni wá ò ọlọ́run ọba ìwọlá lágbára ṣàánú wá ò aláìmọ̀ ń ṣe ni wá ìwọ nìkan ló mọ̀ ń ṣe gbogbo bá ṣe kí náà bá ṣe lágbára àti bá ṣe mọ̀ọ́mọ̀ là ń gbìyànjú ìlọ́dá ti gbà ààrẹ̀ sí fún ẹwà ní ẹ̀sùn ìlọ́po ẹbá bí ìsìyẹn ṣe sọ lẹ́ẹ̀kan àdìsí àlùbárà ọlànàbí ní kì ní àdáadáta yàó mà sábọ̀ àwọ̀ yàó mà sábọ̀ ìbáadáta làmí níbi ìyà rẹ ní ọjọ́ tó gbèdìdì àwọn kíni àwọn ẹrúsìn rẹ tàbí tajima òun ìbáadáka ọjọ́ tó kún ẹjọ́ ọlọ́ọ̀kú làwọn náà bí ìyà ọjọ́ náà lọ́bánà taqabbal minna innaka antas-sami'ul 'alim وتب علينا إنك أنت التواب الرحيم واجنا وفقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته